èrè la ń fọmọ ayò ṣe àgbọ́mọjó lọ́mọ ń ojú o tó bá gbọ́dọ̀ àdìjì ó kọjá eré yá fẹsẹ̀fẹ kò má bá dẹ́ni tá ń pè tí kò ní jẹ́. tí kò ní jẹ́ ó yá ṣọ́ra. èrè la ń fọmọ ayò ṣe àgbọ́mọjó kọjá lọ́kù kan gbàgbọ́dá ìdíkì ọkọjá eré yá fẹsẹ̀fẹ́ kò má bàjẹ́ níta òun pé tí kò akíkanjú tó mọ̀jà tí kò sàwé. wọ́n á pè é kò ní jẹ́ mọ́ láéláé wọ́n á pè é kò ní lè dáhùn mọ́ òwe. dáhùn gbèrè lọ́wọ́ àgbàkọ̀tò lọ́mọ ohun ojú o tó bá gbọ́dọ̀ àdìgì ó kọjá eré yá fẹsẹ̀fẹ́ kó má bá dẹ́ni táwọn pé tí kò ní jẹ́. dàdíjì ń bọ̀ lókèrè o. yàwó kó. olójú àánú ó ń bọ̀ lókèrè sẹ́ o. yàrá fẹsẹ̀fẹ́ tó ń ṣiṣẹ́ ìjù ńlá ni. yàwó kó. kò mọ ọmọ kò mọ̀ ìyá kò mẹ́bí ẹnì kankan yá á sá. yàrá fẹsẹ̀fẹ́. ọlọ́run amúṣìkà ìgbà tó máa gẹ̀lẹ́ nìkan ó mọ̀. yàwó kó. àwọn kọ́kọ́ dé ẹni tó bá dá lóró. yàrá fẹsẹ̀fẹ́. ọlọ́run bọ̀ wá kò máa yá lógún. Ah, wàá kí ló ṣe ẹ náà ṣó jẹ nǹkan yóò ní àbúrò yẹ sori ti máa gbọ́ ẹ ó padà padà sọ pa ẹ ni ó dàbí kò ń ṣe ẹ èyí ọmọ olóṣó jàtijàti sáwọn ilé wa nù ẹ ni. mo ní kí n má bínú ẹ ẹdẹ ń pè mí lólóṣó ṣé yá wèrè ni. ti máa wà ó dàbí kò ń ṣe ẹ ṣá. kí ló ṣẹlẹ̀. bàbá ẹ máa wọlé yìí ṣá ó sọ pé ṣé mi ṣe èrè ni ṣá. jọ ṣé wọ́n lọ gẹ́ àbí òun lọ gẹ́. wà á sórí ẹ̀ yìí ni tọ́ bá rún ẹ̀ lọ́sọ̀ fún ọ fún òfà Spaghetti. Hey. Baba. Spaghetti. Baba. Igbó àtọ́ba tẹ́lẹ̀. Sexy lady, what do you want? Oh boy, mo fẹ́ wọnú àdúgbò tó wà nísàlẹ̀ yẹn ni. Mo ti dúró fún bike títí mi ò rí. Ṣó lè gbé mi débẹ̀? ẹ jẹ́ kó wọlé. Ah. hello. ọkùnrin là ń tóògùn bá dé. ògógún lóògùn ló lè sọkọ àgbàlá kékeré lọmọ ìjò ṣáàtì lóró ẹni mojú ọ̀nà ló ń lọ màmá sáré ọkùnrin ńlá ló wọlé o ẹ ò fura sí i kú ramúramù wọ́n rò pé kí ìdìbò dé ó kànlẹ̀kùn wọ́n rò pé ikú rọ̀ dédé dàdíjì wádùúgbò kan lọ́mọ mọ́ ẹ̀ sábẹ́ dàdíjì ló ń fọhùn. ó ń ro bí òwe ó ń kọ́ lálábì yàrá ni. dàdíjì ló máa ń bínú. ló dúró sísìn náà. ẹyẹ ibo ló gbà ibo ló gbà. ọyà kò yá mi. ibi ló wà. ó disappear. Ah, ah. ẹ rí nǹkan tí mo sọ fún yín ojú inú tẹ ní tó bá dẹ̀ ti fọ́ ẹ lo tìta yín kẹ́ ẹ lè fi ríran kó má jẹ́ pé lọ́pọ̀ ìgbà àbí nígbà míì tí bá rán yín ṣẹ́ ẹ̀ ní délé o àmọ́ dá mi lójú pé wọ́n á mú aṣọ yìí délé wá fún mi ẹ lu ọpọlọ yín. let's go. ọkùnrin là ń rí lọ́jọ́ tóògùn bá dé ògógúlóògùn ló lè ṣọkọ àgbáńlá kékeré lọmọ ìjò ṣáàtì lóró ẹni mojú ọ̀nà ló ń lọ màmá sáré ọkùnrin ńlá ló wọlé o ẹ ò fura sí. àdìo ọmọ rẹ ńlá olójúnú o sì ní làkàyè fún ẹ láti fura sí mi díẹ̀ a jẹ́ wípé o gbìyànjú ká ní o fojú rẹ mi ká ní o fojú rẹ náà mi ò ní lo ọjọ́ mẹ́ta tó máa fi dẹni àkọlẹ̀bọ̀ nítorí wípé àwọn kan ti ṣetán ilé ẹ̀ tó ga gogoro wọ́n ṣetán láti wó lulẹ̀ láàrin ìṣẹ́jú kan. káàbọ̀ oko rẹ̀ ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo mọ̀ pé àmì ńlá ó lè fi hàn mí mo ti bá yín jẹ mo ti bá yín mu ẹ ti gbà lọ́wọ́ mi ẹ ti jẹ mo mọ̀ wípé ẹ fẹ́ kó dàbí wípé ó dọjọ́ kú ẹ̀yẹ lé yín wá fẹ́ yẹ rí àmọ́ ta ni mo ṣẹ̀ ta ló fẹ́ wé igi mi ti gbòǹgbò ti gbòǹgbò ta lè mí àti ẹ̀jọ́ pilẹ̀ lé mi tó fẹ́ wó ilé tí mo ti kọ́ lulẹ̀ tálájọ wà nínú ẹgbẹ́ tó ń bá mi fi jẹgbága tání. kò sí ẹ̀dá láyé kankan tó lè dáhùn ìbéèrè tó béèrè yẹn ìwọ ni kò mọbi tó ti fi ara kó mi. pánsá òfura pánsá ìjáná àjà òfura àdí ọ́ iṣu wà lọ́wọ́ ẹ̀ ọ̀bẹ wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀. kí ló jọ lójú yín. bàbá iṣẹ́ ló dàbí dán bàbá kò yé mi rárá o. kò yé yín ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá súnmọ́ mi abẹ́nikẹ́ni tó rògbà yí mi ká tàbí nínú obìnrin eléyìí tó ń rọbí sí mi àti lé àtọ̀nà àtòkò gbogbo nǹkan tí wọ́n ní pátá á dohun ìgbàgbé. àṣẹ àṣẹ àṣẹ yẹn ò dùn tó. àṣẹ bàbá àṣẹ yẹn ò rinlẹ̀. àṣẹ bàbá mo pe ẹ̀yin alájọ pé mo pe ẹ̀yin alájọ mọ̀ mo pe ẹ̀yin ọ̀gbàgbà tó ń gbani tí kì í jẹ́ kójú tì ní kékeré ni mo kàn ńlá lè ṣí fún mi ìgbà ni mo fi bù ú alàgbà bú omi ló sọ̀rọ̀ ọ̀dẹ̀ mi mo pè yín ó yẹ jẹ́ mi ní ìbò. yẹ̀yẹ́ ẹ o ìfúra lógun àgbà wọ́n máa fi iná sórí òrùlé sùn. lówelówe lè sọ̀rọ̀ ọmọ gbàlẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀yin lè sọ fún mi pé mi ò ní ṣíṣú lọ kí ni tó ṣẹlẹ̀. wọ́n lépa ẹ̀mí ẹ̀ wọ́n sì ti parí gbogbo ètò. ta ló ń fi òdì àdá tó fi roko ta ló fi ọkọ tó ti kú tó fi kọ ebè ègbó la bí nínú obìnrin tó forí ọká wọn ta ni. ọmọ àníkẹ́ oníkele lọ́rùn ló gbà lórí ọ̀rọ̀ yìí. ọmọ àníkẹ́ oníkele lọ́rùn ta ló ń jẹ́ bẹ́ẹ̀. káì ó máa ti jìnnà nínú ọ̀nà yìí wọ́n máa tún ṣe bí ọ̀gbẹ̀rì mọ́ ìwọ fúnra ẹ ni kò wádìí ọmọ àníkẹ́ oníkele lọ́rùn. <laughs> ìṣọlá ìjáfara léwu. ọmọ àníkẹ́ oníkele lọ́rùn. Àdìó iṣu wà lọ́wọ́ ẹ̀ ọ̀bẹ wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀. Taxi! Alaye move shut Inside! Inside yourself! Sorry, sorry. Get in! I'll go inside! I'll go inside! Bring I'll your, go inside! Bring your I'll go inside! I'll go inside! I'll go inside! Go, go, go, go, go! Move, move! bravo bravo ha wọ́n ti jí wọn gbé ee kí n máa ṣe báyìí kí n máa ṣe báyìí ah! ẹ ló ṣe jẹ àwọn kidnapper ti jí bọ̀dá mi gbé sí. ó dùn tán bàbá. kí ni nǹkan tó rò tó fi wò wípé ojú mi ò lè tó létòkò. bàbá. àbí kí ni nǹkan tó wò tó fi rò wípé kó gbá mi nífàsẹ̀ látòrí àpáta tèmi máa yíbọn lẹ̀ títí ẹ̀mí máa fi bọ́ lára mi. èmi bàbá mi ò tó bẹ́ẹ̀ mi ò ní kankan ní mind fún yín sá. o fẹ́ pa mí àbí. bàbá mi ò ní kankan ní mind sá. Hmm. ògìdán ọmọ àníkẹ́ oníkèlè lọ́rùn. ah bàbá bàbá ẹ ti jẹ́ tì mí bàbá ẹ ti mú mi náà torí ọlọ́run ẹ bàbá ẹ jẹ́ kí n sọ gbogbo tó wà ń di ẹ̀ fún yín sà àpọ̀ ń di ẹ̀ gan sà o àpọ̀ ń di ọ̀rọ̀ yín sà kódà àwọn gbé mọ́tò fún mi torí kí n lè gẹ́ẹ̀tì yín sà in fact a tún lọ sí ẹ̀rìn òkè. Okay níbi tá a ti ń wádìí bàbá a try gan lórí ká lè àmọ́ mi ò mọ̀ pé tó máa já sílẹ̀ ẹ jọ. bẹ́ẹ̀ rí pẹ́ gọ̀ wọ́n lẹ́ni fẹ́ wòṣẹ́jú àkàn wọ́n máa ń pẹ́ létí omi ni ṣé o mọ tó ń jẹ́ ọ̀wọ̀ àbọmọ tó jẹ́ ìgbálẹ̀ kò sí bó ṣe lè wù kó rí wọ́n ní ìkọ̀ọ̀kan báyìí wọ́n lọ́mọ ọ̀wọ̀ ń yọ sọnù ẹ̀ yọ sọnù ni àṣẹ ẹ ò ní pé àṣẹ kò ní dùn fún yín àṣẹ ẹ̀yin lépa ẹ̀mí káàkiri ògìdàn ó dẹ̀ mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ tó ẹ mọ̀dí tí mo fi pọ́n lé bó ṣe wà yìí ṣé wọ́n fúnra ẹ rántí ìdí tí mo fi pọ́n ẹ lé ṣáá nítorí o kì í ṣọmọṣẹ́ mi directly mo dẹ̀ ń pọ́n ilé o ò rántí ìdí. guys boss ìdí tí mo fi ń pọ́n wèrè ilé òun ni pé òun ló bá mi pa ọ̀gá ẹ̀ òun ni mo rán tó bá mi pa àbírọ́ ni ìdí nìyẹn tí mo fi ń pọ́n ilé èmi ni máa padà pa ẹ o ah. mo wá fẹ́ kó advice mi pé tó bá jẹ́ mo jẹ́ ìgbọ́n ẹ̀ tó dẹ̀ jẹ́ pápá àyàn ní mi lóòótọ́ bí mo ṣe wà yìí mo wá rẹ́ni tó fẹ́ pa mí kí ni màá ṣe. bàbá máa advice yìí kẹ́ jẹ́ kí n máa lọ torí ah, ìyìn tó ṣubú ti rí lórí ọ̀rọ̀ yìí ti pọ̀ gan ẹ ṣàfimílẹ̀ máa ní kẹ́ fimílẹ̀ kí n máa lọ ní sà ẹjọ́ torí ọlọ́run sà wà láì mi ò ní ṣiṣẹ́ ìbímọ láyé mi rárá. kó máa lọ ní. bẹ́ẹ̀ bàbá ẹ ti mú mi náà ẹ fi mí lẹ̀ kí n máa lọ. onírọ́ ni ẹ tí màá ṣe nìyẹn. ìwọ ta jọ̀wọ́ rárá pápá èèyàn ni. bàbá mi ò lè pa yín mọ́. èmi fún ẹ lówó kó o fi pọ̀ bẹ́ẹ̀ wọ́n gbé mọ́tò fún ọ kó o fi pè mí èmi ò ní fúnyàn ní nǹkan kan mọ́ rárá níbi tá a jọ dé yìí. ọ̀kẹ́ kí n máa jẹ́ kó máa lọ báyìí. ẹ jọ̀ọ́ bàbá. ẹ̀mí mi ò ní balẹ̀ o. bàbá ọlọ́run ọba ẹ fọkàn yín balẹ̀. mo sọ fún yín pé bọ̀bọ̀ yìí òun ló bá mi pa ọ̀gá ẹ̀ ó pa perfectly kò sẹ́ni tó rí traces ibi tó ti pa rárá a ò tẹ̀ gbọ́ nǹkan pa ẹ̀. so ẹ máa bá mi pa òun náà sẹ. ẹ má jọ pa mí sà. wíwo wíwo farabalẹ̀ kò sẹ́ni tó máa mọ̀ pọ́n pa ẹ ẹ má jọ pa mí ẹ jọ ẹ jọ mọ̀ ẹ jọ mọ̀ bàbá ẹ kéèyàn mọ̀ pé pa mí o ẹ jọ tó yọ lọ bàbá bàbá ẹ jẹ́ ẹ káwọn èèyàn mọ̀ pé pa mí. pàbí lọ wàá <laughs> bá mi fún baptiste wọ́n ní one point five million òun ni ò jẹ́ kí omi tẹ ìwọ̀gbìn lẹ́nu náà tán dáadáa dáadáa farabalẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan Sanjay ṣẹ́gẹ́tì eh? ìka ọwọ́ ẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá eh? àti ìka ẹsẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá ah. mo fẹ́ rí o toró ní ohun tí mo fẹ́ fi ṣe ìyẹn tẹ́ bá pàtàn guys mo bí. bàbá ẹ jọ tó tiẹ̀ yé yé yé ṣe mo ti bá fàlọ fún bàbá ẹjọ torí Ọlọ́run torí Ọlọ́run ṣe Ọlọ́run ọba Ọlọ́run ọba pẹ̀lú yòó. Ah. Ah. ẹni àgbójú òkúnlé kò jẹ́ ní àgbà ojoojúmọ́ ni mo múra jà. Ja kò sọ́jọ́ kan tí mo jí tí mi ò kì í múra ogun. yàwó gbó olójú àdúgbò ń bọ̀ lókè ìrìnsẹ̀ o. yàrá fẹsẹ̀fẹ́. kàtàbílà tó ń ṣiṣẹ́ ìjù ńlá ni. yàwó kí ló ń sọ nǹkan tí mò bẹ̀ sọ náà nìyẹn. Hmm. ṣo fẹ́ gbọ́ àwọn tó fi ẹsẹ̀ ẹnu iṣẹ́ ìtàn bí ẹ sínú ẹ̀ gan wọn ò jẹ́ bá mi sọ gbogbo nǹkan tó ń sọ yìí wo wàká jẹ́jẹ́ level ni mo wà èèyàn kankan ò lè lé mi lérí torí mi ìsáré èyí tí máa gbà òun ni mo ti sọ yẹn ẹ kò sí wàhálà tó bá sọ pé kí n sùn èyí ni náà ni wọn ò nájà mi iye tí máa gbà nìyẹn if you want me to work with you fine yeah later. Millie, it, and uh, go send us email, Maggie. In three minutes, it should be done. Okay? In 35 minutes, we leave this house. Everybody there already. Yes, boss. Good. strange. Look this babe now. Boss, ní kí o máa lọ́ládé ó sá fún mi ó sá títí títí láti bí ọdún bíi mẹ́ta ṣebí ìwọ náà rèé. wọn lè má pa mí tẹ́ bá rí mi. wọn lè má pa ẹ́ ló ṣe ń sá fún mi ṣé mi jápa ẹ̀yàn ni. rárá sá. kí ló tó ń parọ́ mọ́ mi náà kí lórí tó ń parọ́ ọmọ mi àjọmọ̀ pápáyàn lèmi àti ẹ̀ náà àjọ pààyàn ni ẹ̀wá ètò wa fi ń parọ́ ọmọ mi ṣàpààyàn ni mí ni àbá pààyàn kọ́. àpààyàn ni sá. good ìwọ ṣé possible kí èèyàn jẹ́ àpààyàn kí èèyàn dẹ̀ máa pààyàn káàkiri kó má ní ìdí tó fi ń pa. no sir. no sir ọ̀kẹ́ lára àwọn èrè pé tó ń kó kiri òrèpo nínú ọ̀sà kí ló ṣe fún mi ọlọ́ládé tí ẹrù fi ń bá ẹ pé mo fẹ́ pa ẹ. ọ ò fẹ́ sọ ò gbé mi lówó lọ àbí ẹ jí mi seventeen point two million naira àbí mi ò right. èmi ní kọ́kọ́ bá mi ní bá mi ní. ìwà àti bá mi ní ìwà àti bá mi ní ẹ gbé owó mi lọ àbí ibo ni bá mi wà báyìí. Ah, ó ti ṣe díẹ̀ sá bí ibomi tí bá mi wá exactly sá. mo ti mọ ibi tí bá mi wà nítorí kò sí bó ṣe lè wù kó rí olóbìnrin àgòkè àjà gbogbo tó wà lókè tó wà lókù kò sí ìtí òní rí ìwọ àti bámilẹjọ gbé owó mi lọ now ó jẹ̀bi ikú àbó jẹ̀bi ikú Sanje kò dá fọ́ orí ẹ̀. Ẹ mọ mo jẹ̀bi mo jẹ̀bi pẹ̀lú aláyé pẹ̀lú aláyé pẹ̀lú aláyé pẹ̀lú aláyé mo jẹ̀bi pẹ̀lú aláyé mo jẹ̀bi pẹ̀lú aláyé. ọkẹ wọn ti gbọ́ àlàyé ẹ. ìwọ ló ní bẹ́ẹ̀. Yes, sir. Nice place. Thank you, sir. Mo ti arrest yesterday? síbí. house arrest níbi tó wà náà. Tó bá bí ìyá lápò ìyá ẹ̀dá, ó mọ̀ mí dáadáa. Ìwọ gbégbèsè kò kúrò house arrest. Ó ah. gbọ́dọ̀ kúrò nínú ilé. Bàbá kí mo tó lanu sílẹ̀ ìgbà tó jẹ́ pé wọ́n gan fúnra rẹ̀ ò kọ́ṣẹ́ pé kó tó depo jalè kó tó kóṣe lọ wà á ti jẹ́ kí àwọn èrè pé tó ń kó kiri wà á ti jẹ́ kó mọ̀ pé tí bá sọ̀rọ̀ mi fẹ́ kí wọ́n interrupt mi. yes sir. tó bá bí ìyá ẹ̀ dá. kúrò Oh. máa jèrè àwọn ọmọ wa. àní àní fojú sunkún ọmọ wa sẹ́ẹ̀. àní àní fi ojú sunkún àwọn ọkọ wa náà. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Amen. ẹ jọ mélòó nínú wa ló lọ sí women conference èyí tó kọjá ok ẹ ká wọ̀nyí sílẹ̀ ǹjẹ́ ẹ lè fi tó wa létí ní ẹyọ kan àbí méjì àwọn nǹkan tí a rí kọ́ níbẹ̀. dáàdi wọ́n fi yé wa wípé àwa obìnrin àwa làwòrán ilé wa sáà wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ wa àwọn ni ọjọ́ ọ̀la wa tá jẹ́ kí ayé wọn kó dára kọ́là wọn kó dẹ̀ dùn ọwọ́ wa báyìí ló wà. Hmm. ṣe gbọ́ nǹkan tí wọ́n sọ wípé àwọn ọmọ wa ní ọjọ́ ọ̀la wa tí a bá sì fẹ́ kí ọjọ́ ọ̀la wọn kí ó dára ọwọ́ wa ló wà. ó tún fi yé wa wípé obìnrin tí ò bá ka ọkọ ẹ̀kún kò lè rí ojú rere ọlọ́run gbà. Hmm, hmm. obìnrin tí ò bá ka ọkọ ẹ̀kún kò lè rí ojú rere ọlọ́run bíbélì tún sọ síwájú sí i ó sọ wípé àwa ni iyọ̀ ayé ẹ sọ síra yín o. àwa ni iyọ̀ ayé. ẹ sọ síra yín o. èmi ni iyọ̀ ayé. ẹ pè é lẹ́ẹ̀kan sí i. èmi ni iyọ̀ ayé. wá ìdúró wá ìdúró. a máa pariwo. bẹ́ẹ̀ o inú ilé ọlọ́run la wà má jẹ́ ká pápá wọn ẹsẹ̀ lè pa wọ́n má jẹ́ ká pápá wọn tàbọ̀ wọ́ ẹ sorry guy sorry guy sorry guy they're not here to fight with anyone of you okay ẹ pẹ̀lẹ́ hello guys stand up and say da. We are not here to fight with you, please. I personally I am here to worship with you guys. So relax, relax. Uh, madam, stand up. Yes, sir. Bye bye. Báwo lè jẹ́ sí? Ìyàwó wọn ni. Ìyàwó èṣù ni ẹ. Irọ́. Kí lorúkọ ọkọ ẹ? pásítọ̀ bámidélé sá. a ó ti ṣe mistake ó dàpọ̀ dẹ̀ níwọ náà ó ní pásítọ̀ èṣù èṣù ló fẹ́ náà. you just stand there ìwọ wá báyìí tiẹ̀ bámi come here move move Bami, would you do that? That would dáadáa me? Would you mi bro <laughs> better Come out, wò mí bẹ́ẹ̀ èṣù ní àbíṣù kọ́ ni ẹ́. èṣù ni. ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ bá pariwo ju bó ṣe yẹ lọ ẹ nígbọ̀n kankan o inú ìdílé wa o ẹ kàn máa gbọ́n tí mi ń sọ ni mi ò fẹ́ gbọ́ ẹ suspend gbogbo hmm. for now nítorí ẹni tó dúró síwájú yín gangan yìí apààyàn ni mí mi ìdè wá pẹ̀yàn kankan bí mo wá bá yín jọ́sìn ni ẹ máa wo fíìmù yìí lọ o tẹ bá fẹ́ wò ó parí. bámi ṣé mi àti ẹ ti jọ pààyàn rí àbá àjọ pààyàn rí dáadáa. dáadáa sà. dáadáa. dáadáa mo ti rán ẹgbẹ́ kokéèrè àbí mi rán ẹgbẹ́ dáadáa. láì mọ iye gbà sá. jésù jésù gbàkóso. àtàwọn iṣẹ́ oríṣiríṣi míì tá a ti jọ ṣe tó pọ̀ rẹpẹtẹ bọ̀ mi ò lè sọ bí bá mi mi fẹ́ bi ẹni question kan ni mi ti ń wẹ̀ over three years now where have you been why tó fi ń sá fún mi àmọ́ sọ kí ló ń ṣe bí ó yà mí lẹ́nu mò ń rí ẹ nínú Josh. ti dàkúndé mi lọ́n ti jèrè ọkàn mi ní. ọlọ́run jèrè ọkàn mo náà fẹ́ kọ́ lọ́run jèrè ọkàn mi mo tiẹ̀ ti súnmọ́ lọ́run náà tó ti gbọ́ dọ́dún ọlọ́run ewéwé bẹ́ẹ̀ bá mi gbé kó wá jèrè ọkàn mi. ó lè lọ ẹ̀jẹ̀ lọ. ẹjọ́ ẹjọ́ ṣàánú wa o ẹ má bínú stop mi o I came to worship with you guys ọmọ bẹ́ẹ̀ lè fi yẹn jáde náà ó padà bọ̀. dani dani dani wọ́n ti gbé dani. yóò yóò most of the time benga, you can understand the error. each time wàá sọ pé ká máa transfer in your account you always like to see your money in cash physically wait I don't understand see if you have any problem with your account maybe you should say it be better still but you dey trust me Richard. Yes. Ogogon. Ogogon go go dẹ̀ rò kó ti wà nínú bísínẹ́sì ti pẹ́ ó yẹ kó ti lọ́pọlọwọ́ ẹ̀. Kì í ṣe gbogbo àwọn tó wà ń bẹ̀ náà ló mọ ṣẹ̀ṣà. Ọ̀rọ̀ ṣíwó ló sọ yẹn. Ṣé o lísìn sí rẹ̀ ṣá? O sọ̀rọ̀ nípa You're talking about my money. You're sọ bí mo ṣe fẹ́ náwó mi fún mi. Ìwọ ló fẹ́ sọ báńkì tí mo ń lò fún mi ni. Ìwọ ló fẹ́ tẹ̀lé mi lọ o sọ pé bí yàtọ̀ mi bá ní problem pẹ̀lú account mi kí ni tiẹ̀ tell me kí ni tiẹ̀ bó bá ṣe wù mí ni mo ṣe lè rówó mi àti ṣe business kò sí tó kọ́ ẹ pẹ̀lú bí mo fẹ́ fowó mi sí tàbí nǹkan tí mo fẹ́ fowó mi ṣe tàbí ọ̀nà tí mo fẹ́ gbìgbà má try irú ẹ pẹ̀lú mi mọ́ o dẹ̀ sọ̀rọ̀ tí o lọ́pọlọ rárá sí o sọ wípé ṣé mi ò trust ẹni tí wọ́n bá trust ẹni ajẹ́kórí ẹ ti dàrú o ti ya wèrè dẹ́n tó o bá trust mi èmi á trust ẹ hmm. ẹni yàrá lògùn gbé o. Daddy G, is he up to that? bá mi sọ rubbish ọ̀rọ̀ jọ mi ò ní time. okay okay all right here is the money. no problem. ẹ ṣe bóyá má ṣe sixty forty sixty what. ọmọ now. sixty for Daddy G and forty for anybody tobacco. Show me on o mọ Cashier tó ń sọ sixty forty you didn't even talk about fifty five forty five òun bá mi sọ̀rọ̀ sixty forty gbọ́ngàn tó ń sọ náà wọ́n ń wù lẹ́nu ah, ah kò make sense now. I mean, what are you talking about? Isha. $3,000. Same here, $3,000. Thank you, boss. Thank you, boss. You're welcome. Yes, you're right. I did a good business with Richard. Oh, tell me, tèmi wà lọ́wọ́ mi ti you wà lọ́wọ́ ẹ̀. I am very sure that you guys understand this business very well. Is that I take you first or you take me first? Bobby, mo fẹ́ kí ẹ lọ gba owó yẹn fún mi lọ́wọ́ ẹ. Ìyẹn owó tiẹ̀ yẹn gangan ẹ lọ gbà wá. Mo fẹ́ rí níwájú mi bí. Ó wà ní send this WhatsApp Check it do fumble. Okay? That's boss. Code 111 ni kó lọ fún. Don't rush it. Use that. Is that too difficult for you to do? No, boss. That's my baby girl. I will be expecting you. Yes, boss. Have a good day. Thank you, boss. boss. hundred thousand tí mo send sí ẹ ó kéré jù fún ẹ láti thank you Abi bíbí ò dẹ̀ fún mi dọ́là náà ẹ̀ kí làwọn ohun tó kù fi ṣorí tí mi ò fi ṣorí ẹ̀ ò dẹ̀ fún mi dọ́là náà. kémi fún ẹ dọ́là ìwọ tí mo fún ní one hundred thousand naira olókéré jù fún ẹ láti ṣe thank you so màá wá fún ẹ dọ́là ìwọ tó lórí yìí àbí. àbíbi kì í ṣe bẹ́ẹ̀ àbíbi òde jù fún dọ́là tí mo. fírífírí làrí mú ojú alágẹmọ òtókè ẹsẹ̀ kò dé ní ọ̀nà mi dá fún ẹ. èyí ni wọ́n pọ̀ fún àbí ni wọ́n pọ̀ fọ̀ ojú ìjẹni tí mo mọ. wo àti dájú jíjọ ṣe business kóòtù tọ̀dọ̀ tí ẹni dájú jí ni kí wọ́n á gbé kí ló ń ṣe máa ń tẹ́ ẹ fifty five percent ni kọ́ọ̀tì ẹ̀ tó gbà forty five percent èmi ló tún sọ pé kí n wá gbà yẹn why now. mo fẹ́ kí n pa ẹ́ kí n wówó yẹn kan àbí. no take it easy okay the money is there. let her move kò behave ẹ wà lọ gbé fún mi. all right and behave please don't play smart okay. keep quiet. okay sir. Take it easy. Joe, take it easy, okay? Take it easy. Easy. I'm sorry. I'm on board. Ẹ gbé owó kúrò lọ́dọ̀ ẹ̀. Kí ló wá dé tẹ́ ò gbé owó dé ọ̀dọ̀ tèmi? kò rí bẹ́ẹ̀ sàn bá mi ní sá. ẹ ẹ bá mi ẹ wo bá bá bá mi ẹ wo bá What exactly is going on? Possibility wa ká tendency dẹ̀ wà ká má Why? Because we are too loyal to Daddy G. Emi mo mọ nǹkan tí mo go through níbi tá a lọ mo risk life mi láti lọ gbówó yìí ni now pẹ̀lú ìwọ tó jókòó sínú mọ́tò àti dájú jí níbi tó wà kò sí kankan ní tó mọ nǹkan tí mo go through tàbádẹ́ dọ́dọ̀ ẹ̀ nísìnyí a máa fún wa ní two thousand dollars three thousand dollars four thousand dollars peanuts jọ kí ni mo fẹ́ fi ṣe ó dẹ̀ mọ̀ ni o ó mọ̀ pé tí a bá lówó gidi lọ́wọ́ a ní ṣiṣẹ́ fóun a jẹ́ fẹ́ gbọ́ràn sóun lẹ́nu mọ́ tí nǹkankan bá ṣe mí níbi tí mo wà yẹn àbí níbi tá a ti lọ gbówó yẹn wọn ni mo kú the light of duty I am tired of all this this is seventeen point two million naira. Mami, what exactly are you driving at? Hmm. mi ò gbówó ìlọsọdọ dàjíjí o. what? Minds, they say, think alike. I have been thinking about this. But ìgbà tó máa ṣẹlẹ̀ ni mi But right now, I tell it to you. It is materializing. Kò sẹ́ni tó kume. kó ṣiṣẹ́ kú mẹ́. Kò I want to be liberated too. But 17.2 million naira tó ń wọlé It won't go lè Kule high lọ́rùn. kule high há rara rárá. I've taken my decision and that's final. Adeji tá a be fi tó one two years ó máa gbàgbé that I know about him. ẹ dísà láti gbé owó tèmi lọ ẹ ń ga ọ̀gára ọlọ́ṣà èyí ń ga lólè ẹ páyé yín ti bàjẹ́ tipẹ́. Oh. Hmm mo ò mà tí ìráyè tìyín láti gbà ẹ̀ ni torí omi tó wà lẹ̀ mi ò lè mú tán lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ̀sẹ̀. àwọn èèyàn kì í jẹ òògùn gbé. ma waste life yìí ni. Ah, boss boss boss boss ẹ jọ boss torí ọlọ. ẹ jẹ̀bi abẹ́ ẹ jẹ̀bi. Ah, Echo, boss, Echo, Echo, boss. Echo, a ní ṣe bẹ́ẹ̀ mọ́. You are really sorry. Mo náà ìjẹ̀bi abẹ́ ìjẹ̀bi. Àbọ̀s àjẹ̀bi, àjẹ̀bi, ah, àjẹ̀bi, boss, àjẹ̀bi pẹ̀lú àlàyé. Àlàyé bẹ́ẹ̀ pọ̀ bọ́, boss, Echo, boss, Echo. Echo, a lè ṣe àlàyé. Àjẹ̀bi pẹ̀lú àlàyé. Ṣé Echo? Boss alálàyé alálàyé wa pọ̀ ìjọba ìjọ ẹ ṣáà má pa wá <laughs> ẹ má pa èmi personally ẹ má pa mí boss bó ṣe máa wúlò boss. ẹ má pa mí please don't kill me. kì í má pa yín gbé fún jẹ́ kó mú tó bá mú tọ́kọ gbé fún kejì ẹ̀ náà. Ah, àwọn ọ̀sẹ̀ máa ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀sẹ̀ máa. ẹ bẹ́ẹ̀ ok. Mm ok boss. tó bá pẹ́ kí wọ́n tó mú ẹ̀yìn. Ah, ah boss mo ti mú. tàjíjí torí ọlọ́run ọmọ ọjọ́ mi. Ah. boss. <laughs> Ah, jíjí mo ti di pásítọ̀. Oh, boss. <laughs> Hmm mo fún yín ní seventy two hours mo fẹ́ rí seventeen point two million naira lórí tébù yìí. ọlọ́gì ni tèmi hmm. kò ń gògì àjà lásán ẹ̀yin méjèèjì kò sí tí ó dá mi mọ́nú yìí máa pa yín máa paràn yín ìwọ olórí burúkú yìí ìwọ sọ fún mi pé ìwọ ti di pásítọ̀. tí mi ò bá rí owó yẹn pé within seventy two hours then you are gone. ah, ah. dadiji. ẹ wọ wọn jáde. ah dadiji ẹ jọ dadiji ẹ jọ lọ. dadiji sábọ dadiji sábọ move move. Ah. princess take it back. lówelówe là ń lòlù àgídìgbò ọlọ́gbọ́n ló máa ń jẹ́ o ọ̀mọ̀ràn ló mọ̀ ọ́ ṣẹ̀gẹ́tì pàṣán tí a fi na ìyálé kò kúrò lókè àjàfóyà o. Boss. Oh yeah gbogbo ògo. Hmm. Jésù mi o, tìrẹ ni. Ẹ wo ẹ wo ẹ wo ẹ wo, ẹ fi gbogbo gba gbogbo yẹn sílẹ̀. Ẹ fi gba gbogbo ògo sílẹ̀ ní àsìkò tí a dé yìí. Ẹ jẹ́ kí gbá wà lọ́tọ̀, kí ògo wà lọ́tọ̀. Ah ah, kí ló dé? At this point, I want you to tell me the truth. Òtítọ́ nìkan ló lè ló lè ràn wá lọ́wọ́ ní junction tàdé yìí. Àwọn pípò yẹn ẹ gbogbo ẹ̀sùn tó fi kàn yín. Wọ́n náà jọ ń jalè. Wọ́n náà jọ ń ṣe drug. Ẹ̀yin náà dẹ̀ confess pé òótọ́ ni wọ́n sọ. Ẹ wá dojú tì mí. Ẹ dojú tì mí lójú gbogbo ọmọ ọjọ́. Ah! Rebecca. Òótọ́ ni mo fẹ́ o. Rebecca irọ́ ló pa mọ́ kidnappers làwọn pípù yìí. irọ́ ọlọ́pàá mọ́ yín. irọ́ ni. irọ́ bíi ti báwo ẹ̀wẹ̀ má sọ yẹn fún mi rárá don't tell me that at all ah, ìwọ ọmọkùnrin yìí sórí gbogbo dáràndáràn ó lẹ́yìn tó máa ń jẹ́wọ́ fún yes mo agree tó bá lè sọ fáwọn aráàta but i'm your wife tell me the truth. jọ́tò yọ lọ Rebecca ṣé ìrí tó ráwọn pípù yìí ṣé ó jọ ọmọlúwàbí ni gbogbo nǹkan tí mo ṣe ń pátá was just to save you and I. Mm, everything I said was under duress. Please, please, please, you can't tell me this. You can't tell me this. I know it's mo fẹ́ láti jẹ ọjọ́ yìí. Mi ò lè sùn, mi ò lè wo, mi ò lè jẹun, mi ò lè ṣe nǹkan kan. Àwọn elders ní church, Woman complain Nipa àwọn owó tẹ máa ń mú. Tẹ máa ni kẹ́ fi ṣe gbá, ẹ̀mí Ọlọ́run ni kẹ́ fi ṣàwo. one million ṣe lo, ni one point two million ṣe lo. I want ẹ̀mí Ọlọ́run tẹ́lẹ̀ ń lo gbogbo owó yìí fún, akin da í dá owó yìí alọ́wọ́ la máa rí àkírí àbọ̀ ẹ̀. Rebecca orí ẹ dàrú ni. Rebecca sórí ẹ yìí ni. Kí ni ìtumọ̀ gbogbo nǹkan tó ń sọ yìí? Tell me. Ó ń tọ́ mi o. Ó ń tọ́ mi o. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó ń sọ yìí nísìn? have been explaining to you since pe everything I said was under duress. Mo sọ fún ẹ pé gbogbo nǹkan tí mo ṣe pátá was just to save you and I. Ó dẹ̀ dé nísìnyí, ó bẹ̀rẹ̀ sí máa sọ fún mi pé one million ẹ ẹ ẹ dance kó má dàrú ẹ dance mi tọ́ kó má ràdúgbà fún wọn níbi tó wà nonsense. orí mi dàrú. Gbogbo orí mi dàrú lórúkọ Jésù. Àwa ti ẹ̀ gbọ́ pé àwọn dádì dé la ní pé ká wá wò wọ́n sílé. orí àwọn elders bàjẹ́. Ah! Ah! orí àwọn elders bàjẹ́ báwo mọ́mí kílẹ̀ yìí náà tó eh. sọ yìí. mọ́mí mọ́mí àwọn ọlọ́pàá wà níta wọ́n béèrè dádì. àwọn ọlọ́pàá. bẹ́ẹ̀ ni mọ́mí wọ́n wà níta. kò tí ì tó ten minutes tí mo ṣe ń ṣàlàyé fún wọn pé kidnappers làwọn pípú yìí wọ́n kidnap mi tí ò bá ṣe agbára ọlọ́run tó wà lórí tó wà lórí òkè ni tó ń bẹ síbẹ̀ ọ́fíìsà nǹkan tá à ń wí ìkọlà bá sọ nǹkan tá à ń wí ìkọlà bá sọ. ṣé mo pé mo sọ bẹ́ẹ̀ ni pé pásítọ̀ ń ṣe onímọ̀nàmọ́ná agbára ọlọ́run tó yẹ wà lára yín kò ní fi yín sílẹ̀. àmín ń bá mi ń bá mi àmì ẹ̀ pọ̀. ohun tí à ń gbọ́ ni pé wọ́n ní ẹ̀yìn àt ẹ̀jọ́ ń jalè ni ẹ̀jọ́ ń gbé kókè ni ẹ̀jọ́ ń ṣe oríṣiríṣi gbogbo nǹkan ni nǹkan tẹ́yìn náà dẹ̀ fẹ́nu ara yín sọ nìyẹn. broda Sọjí ṣíbi church mi ń bá wa nìyẹn mo já wọn sálàmà kí n kúnjú mo jó nígbàgbọ́ ni kí n gbé gbàgbọ́ mi dé rí ìbọn ó ń yàn sí mi ní nǹkan tó jẹ́ kí n sọ̀sọ́kúsọ nìyẹn. Eh, pásítọ̀ ó ti yé mi pọ́tẹ́ sọ ṣé ẹ lè rántí ibi tí wọ́n kidnap yín lọ yẹn. mi rántí o hmm. mi rántí rárá agbára ọlọ́run fi hàn mí. ẹ lè rántí. ẹ̀mí ọlọ́run fi hàn mí. dáàdì dára hmm? ẹ rántí. ṣé o ń gbọ́ dáadé ẹ̀ ibi tó yẹ kọ́rọ̀ tún ti lójútùú ẹ̀ tún rántí ibi tó gbé yín lọ. Hey! Hey! tẹ́ bá ti kófìrí nǹkan kan ṣe bẹ́ẹ̀ sì ni nọ́mbà mi ẹ pè mí ṣe gbọ́ sà ah, Ọmọ́táyọ̀ Jalọ. ẹ ṣé o Olúwa wà pẹ̀lú yín o ẹ ṣé gidi gan. Bamidele what is going on what is going on ṣàlàyé fún mi what is going on ah, ọ̀rọ̀ yìí yé mi mọ́ o ti dàrú mọ́ mi lójú o ò rántí ibi tí wọ́n gbé ẹ lọ imagine that. Rebecca Rebecca o tún ti bẹ̀rẹ̀ o Rebecca o tún ti bẹ̀rẹ̀ o. mo bẹ̀rẹ̀. o tún ti bẹ̀rẹ̀ o. mo bẹ̀rẹ̀ náà nìyẹn. èṣù ló lọ ẹ. èṣù yẹn ni kò yà jọ lọ àwọn méjèèjì. mi ìdẹ̀ni jẹ́ kó kó èṣù ààrẹ kó kó ràn mí. èṣù lọ èmi àbí wọ́n gangan ni kò yẹ ara ẹ wò ìwọ ọmọkùnrin yẹ ara ẹ wò èṣù ti ń lo ìwọ gangan wò lè bá bàbá ẹ sọ̀rọ̀ pé bàbá ẹ sí yàrá kó bá bàbá ẹ sọ̀rọ̀ kó jẹ́wọ́ fún wa kò lẹ́lòmí àfàwa nìkan. <laughs> This is serious. Boss, I must confess, me ò inú mi ò dùn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀. I'm not happy. Mo ṣe àlè shot man yìí up Eh, she ṣe àlè ṣe ni. Or else. Ka up. We could set him up. Kò anybody to tó kọjá set up now. Báwo ni o ṣe hold wa to ransom just like that? Lóòótọ́, ẹ sì lè ṣe in the past. But in the line of business, anything can happen. So fuck it. Egun money. ẹ mother dàdí jí yìí tẹ́ bá mẹ́ńtọ́ ń pè ní dàdí jí ẹ ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí dàdí jí iná burúkú tó ń jóni látọjú oorun omi tútù tó ń I oúnjẹ jìnnà ìkòkò òrùta làmọ́lẹ̀ tí ó fò ọkùnrin kan ṣoṣo tá à ń pè lọ́pọ̀ ènìyàn. ẹ mọ nǹkan ẹ má dákú ṣòro mi o ẹ ṣàrà fi mí sílẹ̀ bí mo ṣe wà yìí. dínkì la fi ṣe báyìí. aláti wá eight million naira fún dáríjì láàrin èmi sọlá. eight million naira. ẹ máa dúpẹ́ pé kò ju eight million naira lọ tó bá jẹ́ eighty million naira mo gbọ́dọ̀ wá jáde náà bó gbogbo wa la mọ̀ pé eight million naira yẹn pẹ̀lú situation of things lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí bá ṣe fẹ́ rí boss báwo la fẹ́ rí eight million naira presently báyìí. Ah. Yorùbá ní tó bá dójú ṣùṣù fùrọ̀ máa ń là. ó lè ra fún mi jọ. bá a try mi o ó dàbí ìmọ̀ ọ́ tó sọ yìí mo lè ra bí ìṣeré o mo lè ra fún ẹ o. bá a try mi máa mú lóbi obìnrin nìkan kọ́ ní ọ̀ma ra nǹkan fún o mo máa rà á fún ẹ ní ìmọ̀lẹ́ ìgbà padà lọ́tùnbà. ìwọ máa yí o lè change wà á rà fún mi wà á tún gbà. tó bá fẹ́ béèrè properly nǹkan tó bá fẹ́ mo ní béèrè yòó fi arrogance béèrè ọmọ ìkùnà tó wà lẹ̀ ẹ̀rọ ìkùnà tó wà lẹ̀ mm. ọmọ àtàwọn ìkùnà rẹ̀ ọ̀dínẹ́sì ìkùnà tó wà lẹ̀ mo rí kọ́. bẹ̀ngẹ́nẹ̀. máa jẹ́ máa jẹ́ máa jẹ́ kó dùn mí báwọn. welcome. akínolú. lẹ́yìn o akínolú na yo. Longest time. Wow. Chapa. Mm-hmm. Good to see you. Joko. Same here. Ah, that recording. Mo bo ni da mi mo ni. Da mi. Ó mọ̀ pé gbogbo àwọn eléyìí ti wá be sin. Ojú tí mo wo ima ti fa isi. O wo. Ìwọ ni ti ti bẹ̀rẹ̀ mo ge. E ti da. Abi e ko ri e ti straight. <laughs> Okay. Oh. Eh, màá lọ tẹ̀, màá lọ pẹ̀lẹ́ ẹ̀ máa lọ́n tẹ̀. wọ́n ẹ sìn. ṣé dáàbà ènìyàn mi. èkó ń lọ àwọn ọmọ tí mo máa ń kó káàkiri màá ní o kí èkó náà ọmọ tí mo ń kó káàkiri ni. oh i see <laughs> hi chief. Um, cherry ẹ má jẹ́ kí a fi ọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ hmm? at least bí mo ṣe pè everybody mi ò ní láti take much time wa ṣé o ti yé yín mo kàn rò pé a ti ń sọ lórí fóònù at least mo pè ẹ́ mo dẹ̀ báwo náà sọ̀rọ̀ at least. ẹ ẹ o sọ o sọ a ti sọ ní o sọ. o ti ní reason tí mo fi organize. o sọ o sọ meeting yìí. ó pè wọ́n náà náà. àwọn tó ń sọ lórí fóònù fífẹ́ yìí mo kàn ní pé màá ṣàyọjú síbí ilé ni. ẹ ó pè ó pè actually nǹkan tó pè fún òun ṣe nǹkan tó le more like um, pé. reunion ẹ yẹ reunion ṣùgbọ́n a máa ń fi ọwọ́ ọ̀tún wẹ̀ òsì lọ fi mọ́ so that we can get to know each other more àmọ́ nǹkan tí wọ́n ṣe nǹkan tó ní kálukú ń ṣe um, a lè fi ran wa lọ́wọ́ ẹni tó bá nídìí pé kí a fà sókè a fà sókè ìwọ tó bá ní ìwàfẹ́ tí kò ní sọdá ẹnìkan ní jẹ́ àwádé basis fún nǹkan tó ṣàlà fẹ́ sọ nìyẹn ká lè mọ nǹkan tó ní kálukú wà wáyé. parí ní universities de paris ká lè mọ nǹkan tó ní kálukú ń ṣe. Um, èmi senior manager ni mí ní company tí mo ti ń ṣiṣẹ́ ọlọ́run dẹ̀ ṣe ọlọ́run gbọ́ wa sókè díẹ̀. manager. Ah, um, <laughs> uh without um, contempt of pride hmm. uh, CEO ni mi go and take my ní tó lè po mẹ́ta mo ń kọ́ ìkànnì lọ́wọ́ mo gan máa rí nayo bí. nayo di CEO. àdùbẹ̀dẹ̀ ó díẹ̀ kí n máa sọ pé kókó máa fojú di mí lẹ́ẹ̀kan yẹn tó bá múnú bí mi nǹkan tó wà lẹ̀ ẹ̀ kọ́nà ọba máa yẹ kó parẹ́ ni kọ́nà ọba máa yẹ kó bàjẹ́ ni ẹ̀ ó ti yàtọ̀ sí wa. èmi kọ̀ǹtráktọ̀ ni mí kọ́lé. mo wo náà wáyé wọlé lẹ́ẹ̀kan gbogbo structure tí mo rí i bó ṣe wá lọ́kàn mi kò fẹ́ yanu sọ mo fẹ́ tú pẹ̀lú òun kí tó fèsì wọ ni ìwọ ní kan wo wo kíní kalẹ̀ kí wọ́n tún kọ́ ni. Ah, ah. of course kí ló ṣẹlẹ̀. no mi exaggerate nǹkan tí mo ti parí in three months ni o. wà á wọlé mi. ọ̀nà màá fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó máa wà tó máa fi kọ́ lọ wọ́n mú gbogbo lé ní structure is out there wọn kọ́ ọ̀hún báyìí mọ́. no wọn kọ́ ọ̀hún báyìí mọ́ mi. I change everything mọ́ mi yẹn. Ah. try me. ìwọ òfin gbé <laughs> Um, Dangene, let's meet you. okay. Never very out of this I'm the MD, CEO of all businesses. Yes. Yes. Uh, mm. CEO. Àwọn business. Ẹ eh, kò sí business kan tó wà tí mi ò MD ẹ̀ bí orúkọ àti bàtà wa school ló ti ya kọ̀mẹ́díà ó jà fún mi. àwọn ọ̀dọ́ ẹ̀ ń bọ̀ ti tẹ́ ẹ̀ báyìí bíbélì sọ̀rọ̀ lórúkọ rẹ̀ òun ń lọ mánéjà òun kọ báyìí ní oṣù business báyìí ní oṣù business. àwọn ọ̀dọ́ ẹ̀ pọ̀ kọ̀ sí ọ̀dọ́ mẹ́. ẹ kú ìjọba ẹ ṣe really like gathering you, o ẹ ṣe gan ni and ẹ má bínú oúnjẹ onípẹ́ jiná ẹjọ́ ṣe ti bí. jerry ẹ má worry anytime to ń jẹ bá in me personally my dúró láti it. Ah. ṣé ìyàwó má jẹ́ kó dùn mí ni. Ah, sorry mi ò introduce it that's my wife. oh that's good mo ti rojú yín rí bìkan o. sir. really. ma madam tó bá ti jiná kẹ ẹ kàn sí wa ẹgbẹ̀rẹ̀ kó ẹgbẹ̀rẹ̀ kó ṣe. ìyàwó ẹ ni ẹ ó mm. tọ́jú ẹ ó tọ́jú ẹ ó tọ́jú ẹ ó tọ́jú ẹ. back to the discussion o ò tí ì sọ irú businesses tó ń ṣe MD CEO èwo gangan nú ẹ bóyá o ní ìdìrànlọ́wọ́ bóyá wàá ní ìdìrànlọ́wọ́ a lè fi mọ̀ ṣòwò gbogbo náà businesses ló mọ. why tó fi interest láti mọ àwọn businesses tí mò ń control. owó ràn kí n mọ rẹ mi àbí. Ah! ọ̀ọ́ mi ra ẹ̀rọ yẹn. kò sí iṣẹ́ tẹ̀mí ò kí n ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kò sí ohun tí mi ò wá ń tò mo lè gbéyàn travel mo ń ta mọ́tò ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ní problem gẹ́gẹ́ bí olóyè tán bá bá mi ó ti dandan ká help wọn sọ̀kò sí tí mi ò ń ṣe mò ń talẹ̀. oh really. yes. ah ma wa interested lórí ọ̀rọ̀ lẹ́yìn o. ah really. hi chief. hey hi chief. ọ oh, àwọn ẹ̀ wá ní dadi g. oh dadi g. dadi g. <laughs> ó pọ̀ ni. Ah, area bolo ní ilẹ̀ sí. Eh, ó depend lórí ibi tí wọ́n bá fẹ́ ra ilẹ̀ sí mo ní làbújá mo ní lẹ́kọ̀ọ́ mo ní lábẹ́òkúta mo ní lẹ́kìtì mo ní ìbàdàn wọ́n kan eh. sọ bí tó fẹ́. mi fẹ́ lọ gbogbo eré àyè. mo ní sokoto that's interesting. àbọ̀ uh, mi ìfẹ́ lọ gbére àyẹn mi mọ bí onílẹ̀ sí Ìkòyí. Ìkòyí mm-hmm. ilẹ̀ tí mo ní sí Ìkòyí mi ò lè ta tán kí n tó kú. ṣé mi Ìkòyí yẹn náà. bẹ́ẹ̀ ilẹ̀ kù mẹ́rin. ah ilẹ̀ tí mo ti sandfield láti bí fifteen years ago àwọn kan wà tá a ṣe sandfield náà kò tí ì pẹ́ púpọ̀ mi ì lè ta lẹ́bẹ̀ tán kí n tó kú. wow kí ló mìíràn wọ́n mú ní pé Ìkòyí wa ikàn náà. ẹ náà. so ilẹ̀ tí wọ́n ní kò yẹn kí ni range ẹ̀ báwo ló yín tà. ah between three to three hundred and fifty million péré. Eh. Hmm. <laughs> Eh. àbó rè eh. akúṣẹ ni wa kọ́ńtà díẹ̀ díẹ̀ ni. <laughs> ó wà lára ẹ ó wà lára ẹ um, jẹ́ kí n jọlá ọ̀rẹ́ náà ìbáwò yẹ kí n lè fọlá ẹ jù yọ i mean tó bá yìí tàfé mi bóyá bíi ẹsẹ bíi two fifty million naira and it's cash mo lè ra two plots gan lọ́wọ́ ẹ̀. o oh, lówó màá lẹ́nu ẹ̀. a kù sẹ́ni ẹ̀jọ́ lẹ́nu tiẹ̀. kí ló mean ah. olówó wo ló máa rí tó máa price down nǹkan bẹ́ẹ̀ ó sọ láti three fifty ó sọ dé two fifty how do you mean. mo fẹ́ jọ láọ̀rẹ́ ni ah. ó wà nílẹ̀ o ìjọkújọ nìyẹn jẹjẹ kí n jọ <laughs> ẹ fún mi bíi two plots ní tiẹ̀ fi kọ́ bóyá bíi tennis club. for now ẹyọ kan ló tiẹ̀ lè rí bọ́ mo ìlè ta fún ẹ nítorí ọ̀rẹ́ tó sọ yẹn náà àti tó ràṣẹ pàdé ni mo ìlè ta fún ẹ ní two sixty million ó lè mú ní two sixty èèyàn kan. Huh? It's all right. Okay. It's okay. Um, kó lè mọ̀ pé mo mí nẹ̀. Màá transfer fifty million naira sí. Fifty million naira. Àwọn kí n kò fi dè mọ́lẹ̀ ni to show that I'm interested in it. Fẹ́ transfer si mi, mo máa ráyè gbogbo yẹn. Màá transfer, màá transfer kiri. Ìwọ ní cash lọ́wọ́ ni. Ìwọ de ló lówó lowo de wa ni country, o dẹ̀ ń ṣe báyìí, <laughs> o Nso sọ̀rọ̀ k'o fẹ́ transfer. Èèyàn bíi tèmi ni mi ò ráyè ráyè. èmi don't like it, tara. really i prefer cash i believe in cash. lóòótọ́. o oh, understand ṣé o pé for example tí tó bá gbé oṣù nígbà tí mo wà ní school lóòótọ́ hmm. mo sọ̀dọ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àmọ́ lọ́wọ́ ẹ̀ the ti I'm o. Hmm. a máa fojú àná wò kú o. <laughs> o mọ̀ ló máa ń lọ kó máa gbọ́mọ jáde kó fẹ́ gbé lọ Dubai bí ọjọ́ méjì bóyá for the weekend On Bahamas kò sí bá ṣe lọ́sẹ̀ pé lọ́ba mi withdraw mo transfer sí travel agent wà bówó the wà clear ticket I show hotel booking I dé máa money. ni. Hmm. there was the day i was driving girl kan wà wájú mọ́tò mi òyìnbó kọ́kọ́ di mọ́tò ni babe i like this car I ọwọ́ on the mo park. really But then ní kó gbé fún and i paid cash. why you ń transfer yẹn long run ní stress mi. o ti jájà o sì. Oh, i tell you o náà fojú nàìjíríà school o ti japa mo ti <laughs> ah, yàtọ̀ gan-an. Ah, ok kò sí wàhálà no problem uh, so o lè gbé cash fún mi ngbà yẹn. of course of course. ẹ tó bá kú jẹ́ bẹ́ẹ̀ gbé one hundred and fifty million naira fún mi kí n lè mọ̀ kó serious gangan ní cash gangan ni o eh, eh. one fifty million. ó kéré nù nǹkan tó lọ́n lè ṣe hmm. one fifty hmm. but wàá kọ́ fún mi bóyá bíi uh, two or three days then rally round kí n gbámọ̀ ètò wà ní can. i will deliver it to you in raw cash. oh fantastic ìyẹn make sense bẹ́ẹ̀ kò sí wàhálà one fifty million. ibo ni address ilé ẹ̀ náà. Uh, adéọlá ọdẹkùn mò ń Adiola ah, adéọlá ọdẹkùn kan náà. níbi ológun ẹrú yẹn follow straight down. Oh, straight tó bá rí ọlọ́kadà onímàrúwá cab driver just tell them pé òun lọ lé neyo badmus. má ah. gbé ẹ dọ́dọ̀ mi kò ah, ah, ń gbé ẹyẹ méjì ń yẹ ṣá. ọ́fíìsì ọ̀gá mi kan wà lọ́nà bẹ́ẹ̀. Eh, rí ni eh, ọ̀gá mi Mike. rí ni eh. àmúmọ̀ Mike owó ọmọ kú Mike sorry. má tẹ̀ wọ́rì ó lè ó lè jábúrò tiẹ̀ ó lè ọ̀gá tèmi ni. <laughs> mọ́tò yìí tó bá nídìí rẹ̀ fún kan náà àwọn ọmọ tí òun fẹ́ yẹn. Hmm? Um, sọ fún mi mo ní black ẹ. urgent meeting tó jẹ́jẹ́ ń gbélé wa mi ò fi bẹ́ẹ̀ gbé jáde ah. hmm, ó kéré wọn gbọ́dọ̀ máa bára wa nù ilé yìí. ó kéré sáwọn tẹ́ ń gbé kiri. <laughs> mi ò fọ́nbù o mi ò kí honestly mi fọ́nbù ó mọ̀ kí mi ò mọ̀rọ̀ sọ púpọ̀ bó eh. ṣe ra range ní twenty nineteen. really i'm serious. ó mọ̀rọ̀ sọ. àwọn features yẹn pọ̀ one drive ilẹ̀ ńlẹ̀ balẹ̀ máa máa wo speed. Ah, ó mọ̀ wá wù ó mọ̀ wá wù <laughs> ó ṣe gan ó ṣe gan. ológun ẹrú. Eh. pásítọ̀ pásítọ̀ ni mo bá sọ̀rọ̀ as a treasurer of this church kí ni ìdí àti kí ni ìtumọ̀ tẹ́lẹ̀ fi fẹ́ fi sign owó ìbá yìí. jọ sọ fún mi kí ni right tó ní láti máa bá mi sọ̀rọ̀ báyìí mo sọ fún mi ẹfọ́tì wo lo ní láti máa sọ fún mi pé o lè sign nǹkan tí mo ní kó sign. Ah, ah, pastor ah, ẹ má bínú sá bóyá bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ òun ló jẹ́ kí inú fẹ́ máa bí yín báyìí. bóyá kò help ẹ. all right thank you sir ohun tí wọ́n gbìyànjú àti sọ ni wípé owó tí à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ owó ilé ọlọ́run ni owó yìí owó gbogbo ìjọ lápapọ̀ ni so kí wọ́n tó lè sign wọ́n gbọ́dọ̀ mọ ìdí tí wọ́n fi fẹ́ sign àti nǹkan tẹ́ fẹ́ fowó ṣe gangan òun ló fà tí wọ́n fi ń béèrè àmọ́ so pastor ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ kan ṣì wà ńlẹ̀ tí ò tí ì ní ìyanjú àwọn tí wọ́n wá sí church fúnra ara yín lè fẹnu ara yín jẹ́wọ́ wípé ẹ ti jalè rí ẹ ti wú gbogbo àwọn ìwà ibi tí ò ṣe fi etí gbọ́ ẹ ti wú rí ooo bóyá nítorí a ò ti gba àwọn journalist yẹn láyè kí wọ́n ti wá sọ́dọ̀ yín kó wá interview yín bóyá olójẹ́ kẹlẹ̀ máa bá wa sọ̀rọ̀ báyìí. àti wípé a ò tún jẹ́ káwọn security ò ti wá gbé yín láti fọ̀rọ̀ wá yín lẹ́nu wò àwa làbí kí wọ́n dúró. sórí kúrì ẹ dá oh yes sórí pé ìwọ orí ẹ ti orí ẹ ti bù. Ah, ah. ẹ̀dá kẹ́hìndé níwájú yín náà ni àbúrò dẹ àbúrò ẹ dọ̀fẹ́ dá ni. ẹ fẹ́ bá mi létí. àbí kò fẹ́ jẹun ẹ dá ni. Ah. ẹ fẹ́ sí. torí ọlọ́run ẹ ò dá kẹ́hìndé. mo ní. bọ́dà Joshua ẹ jọ nítorí ọlọ́run ni mo fi bẹ̀ yín. ẹ jọ ẹ ṣàánú mi ẹ bá ń ba sáìn ẹ bá ń ba sáìn ẹ jọ tèmi ni kẹ́ ẹ wò. no sọ fún mi kí ló dé tó ń bá mi bẹ̀ wọ́n. no má jẹ́ kó sáìn ẹ̀ kó má sáìn ẹ̀. ẹ wo ẹ má dá lóhùn o ẹ má dá lóhùn o ẹ jọ tèmi ní kẹwọ ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi elder Kẹ́hìndé bọ́lá Joshua ẹ jọ ẹ ṣàánú mi tèmi ní kẹwọ nítorí Ọlọ́run dẹ̀ ni mo fi ń bẹ̀yìn ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣé mo dúpẹ́ ó jẹ̀bi tó sáyìn ẹ ṣé mo dúpẹ́. oh yes o bá má ti sáì náà. ẹ ṣé ẹ ṣé. kó wá wo nǹkan tí màá fojú yín rí ẹ̀yin méjèèjì papọ̀. rajiswa ẹ jí ká lọ. ẹ̀dà ẹ ṣé o ẹ ṣé o ọlọ́run ló fi í sílẹ̀. ẹ ṣe ní ìdí deliverance àwa máa máa gbàdúrà fún yín àmọ́ yín fún ara yín ẹ mójútó ara yín. ìwọ ló ní ìdí deliverance. no ìwọ àti àwọn ẹbí ẹ lápapọ̀ lẹ́ni ìdí deliverance bóyá ìlẹ̀ bá ní ní church mi ni ẹ sọ fún mi wọ́n á sọ wọ́n láwọn làwọn ò jẹ́ kí security òṣìkọ́ kó wá arrest mi bí wọ́n máa kó wọn bọ̀ ẹ máa kó wọn bọ̀ kẹ́ kan tó ju gbogbo yín máa rí nonsense people. Bámidélé. ẹ ẹ what is it. Bámidélé. ah bàbá yín ló ń jáde lówó tí mo kọ́ ṣọ́ọ̀ṣì. ọlọ́run o ah kí ló dé tó jẹ́ kí èṣù ráyè wọ inú ilé mi ọlọ́run ṣàánú fọ́kọ mi. ojú mi jù ó kéré sí. ẹ̀yin lẹni lórí ìmọ̀ṣẹ́ ra ó. kékeré mustapha. ẹ̀yin lẹni lórí ìmọ̀ṣẹ́ ra ó. owó kọ́kọ́ ti kú. Oh, beautiful! Yeah! Yeah! Yeah! Ah! Ìbò! Ìbò! Ìbò! Ah! Olè! Yeah! mo ti wo mọ́tò yìí dáadáa ó kéré sí nǹkan tí mo rọra gan. wà á ọ̀bẹ ṣé oṣù àkókò mọ́tò yìí dáadáa ṣá mọ́tò tó ti gba plate number sí ó tó kún bọ́ ṣáṣáṣá ló sọ pé ó kéré sí nǹkan tó lè rà ó dẹ̀ kó o rànjú mọ́tò kó wo kó wo dáadáa kó wo ní mọ́tò tó rà. Nikki na today I dey buy na today. and so. ṣé na you go tell me which kind car I wan buy. you know say the car wey bring come for you. na you wan pay your own too much. ee ee ee ọ̀gbẹ́ni èló ló bá dé. ṣé wàá ṣe ọ̀dọ̀ máma tètè wá ẹ mú mẹ́ ẹ kí ni mẹ́jọ. eight hundred. are you mad? kí rubbish tó fẹ́ máa so tí n bá sí bíbá yìí bó ṣe máa fẹ́ yìí tẹ̀ nìyẹn. ṣojú wo fún dàgbà ètò tó dá yìí. shut up. ìyẹ̀kùn fílẹ̀ kò jẹ́ kó wá kíkẹ́ fọ́ ẹ̀mí. ìwọ eh. ìwọ. olókìkò bá mi good mood ni next time to bá try rubbish pẹ̀lú mi i swear to god i will blow your fucking brains off babe babe. dá yín lójú pé ẹ wà ń bí pẹ̀lú gbogbo owó mi. chairman sir lóòótọ́ nine point five ni owó tó kàn mí àmọ́ six million naira ni mo rí kó wá. boss so um, eight million gangan lówó tí ó kàn mí sir. So bọ̀ mo ti lọ gbòòrò sá mo ti jama sọ̀tún jama sòsì sá àmọ́ five m ni mo rí kó wa sá. mi ò gbọ́. five m ló wà lẹ́sọ̀. yóò boss yes boss boss. ó yẹ àbí. boss. tó bá yẹ ìgbájú mi ò ní yẹ ọ̀tá. yóò boss. èrè fọmọ ayò ṣe àgbọ́mọ̀jọ lọ́mọ ń ojú o tó bá gbọ́dọ̀ àdìjì ó kọjá eré yá fẹsẹ̀fẹ́ kò má bá dẹ́ni tá ń pè tí kò ní jẹ́. tí kò ní jẹ́ ó yá ṣọ́ra. ire la ń fọmọ ayò ṣe. ire la ń fọmọ ayò ṣe. àgbọ́mọ̀jọ lọ́mọ ń ojú o tó bá gbọ́dọ̀ àdìjì ó kọjá eré. akíkanjú akíkanjú tó mọjà tí kò ṣàwòye. wọ́n á pè é kò ní jẹ́ mọ́ láéláé wọ́n á pè é. ojú àánú ó ń bọ̀ lókèèrè sẹ́ o. yàrá fẹsẹ̀fẹ́. katapila tó ń ṣiṣẹ́ ìjù ńlá ni. yàwó kó. kò mọ ọmọ kò mọ̀ ya kò mẹ́bí ẹnì kankan yá a sá. yàrá fẹsẹ̀fẹ́. ọlọ́run amúṣìkà ìgbà tó máa gẹ̀lẹ́ nìkan ó mọ̀. yàwó kó.